adúgbẹ́ fún ọlọ́run ọba wa ọba aláàánú ọba ọlọ́rẹ̀ kọ́lá rasulullahi sallallahu alaihi wasallam afdal sadaqati sadaqatun fi ramadan وقال تعالى وما أنفقتم من شيء فهو يخلفه وقال رسول الله صلى الله عليه وسلم ما نقصت الصدقة من مال وجسل محمد صلى الله عليه وسلم أنا بني أفضل الصدقة أنا بني سعرات الداج téèyàn máa ń gba aládá lójú torí bẹ́ẹ̀ pọ̀ òun náà ni sàárà téèyàn sí nínú Ramadan kí Ramadan tó dé ẹni bá ń ṣe sàárà owó rẹ̀ máa ń pọ̀ sí ẹni tí bá ń ṣe sàárà ọ̀nà máa ń sí fún ni ẹni tí bá ń ṣe sàárà ọlọ́run ọba máa rán aláàánú sí i ẹni tí bá ń ṣe sàárà ọlọ́run máa ń ká àwọn àdánwò ńlá calamity àwọn problems ọlọ́run máa fi sàárà dá padà fún yín before káwé ó tó dé anábì wa ní táwẹ̀ bá wá dé tàbá ń gbàwẹ̀ lọ́wọ́ afdal sadaqa sàárà àtẹ́yìn bá ṣe ń bẹ̀ ọlọ́lá ju sàárà àtẹ́yìn ṣe é bọ̀ tilẹ̀ lọ opportunity náà wẹ̀ yìí 29 days tàbí 30 days náà sàárà àtẹ́yìn bá ṣe ń bẹ̀ ó ju sàárà àtẹ́yìn ṣe láti sùnmọ́ kàlà lọ ẹ̀dàkùn bọ́lọ̀ bá ṣe kẹwàá tó bẹ́ẹ̀ náà ní kẹjá ṣe sàárà bọ́lọ̀ bá ṣe kẹwàá mọ́ ẹja rọ́jú ká mú ń bẹ̀ ká fún àwọn tí wọn ò ní ọlọ́ni wọ́n máa ń fọ́kítù mi ṣẹ́yìí ọlọ́run bá ní gbogbo yín tẹ́ bá ti ná nínú tá a fún yín fọwọ́ yóò kọ́lé fún ọlọ́run pààrọ̀ mí fún yín tọ́lọ́run bá fẹ́ pààrọ̀ lẹ́yìn bá ní one thousand ọlọ́run ní fún yàn one thousand padà lẹ́yìn bá ní ten thousand ọlọ́run ní fún yàn ten thousand ìlọ́po mẹ́wàá ìtẹ̀yìn bá ná lọ́lọ́run fún yàn one thousand ọlọ́run fún ní ten padà ten thousand ọlọ́run fún ní hundred padà hundred thousand ọlọ́run fún ní one million ọlọ́run ti parí ẹ̀ bẹ́ẹ̀ aláàlọ́sọ bẹ́ẹ̀ onímọ̀ ń ẹni bá ṣe dáadáa ẹyọ kan falawu aṣọ́rù amúsáàlì ha lọ́wọ́n bá ní mẹ́wàá ní kọ́mọ àdé tìlọ́dọ̀ ọlọ́mọṣà ti wálé lérí rẹ̀ ọlọ́run ti wálé níjọ́ mọ́ tọrẹ níta fi tọrẹ náà ọlọ́run dálé wa lọ́wọ́ tọ́wọ́ wá dé sọ́wọ́ wa àṣetáni tí máa sọ fún ọ̀pẹ́ mọ́nà mọ́nà mọ́nà ọlọ́run ní jẹ́ ráyè lọ́dọ̀ wa ọlọ́run wọlé agbára rẹ̀ gbogbo ìta ní ọlọ́mọṣà ìgbà lẹ́sìn fún wa subhanakallahumma